إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا صلى الله عليه وسلم عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار الحكم ولا أمر البركات يكون شوي وأتبوى محمد صلى الله عليه وسلم إن شاء الله أسمع تتوجه كيو على يسرى صحيح مسلم ثاني باب رفع الأمانة والإيمان من بعد القلوب وعرض الكلام على القلوب ní ẹlẹ́yìn náà ní olùkọ́nà tó ń sọ nípa wípé gbígbé kọ́ńtì ní àmọ́nà kúrò lẹ́ni àwọn èèyàn. وعن حدثنا أبو بكر بن أبي شيبة حدثنا أبو معاوية ووكيع وحدثنا أبو كريب حدثنا أبو معاوية عن الأعمش عن زيد بن وهب عن حذيفة قال حدثنا رسول الله صلى الله عليه وسلم حديثين ومن حذيفة بن اليمان رضي الله عنه وكنت قولي أنبي صلى الله عليه وسلم أسرا حبيبي òní kọ̀dọ̀rọ̀ àìsù àdáhùnà ní mo ṣe rí ẹ̀yọ̀ kan nù kan méjèèjì wàhálà àǹtàzìrò ààkọ̀ ó ní mo retí ìkan yòókù àdákanà alùpùpù fún wa wípé annal amánata ṣe kàn ṣe ní amánà lágbára ìjíbiri olúwo lè gbèjà ó sọ̀kalẹ̀ sí. dídòdìdò ẹ̀mí àwọn èèyàn ọkàn àwọn èèyàn àmọ́ náà sọ̀kalẹ̀ sílẹ̀ fún sọ kalẹ̀ alukur'an ní lẹ́yìn ìgbà náà alukur'an ni wọ́n sọ̀kalẹ̀ fàcàlìmú nínú alukur'an wọ́n kọ́ ipa àmọ́ náà nínú alukur'an wàcàlìmú nínú sunna bákan náà wọ́n tún kọ́ ipa àmọ́ náà. nínú súnà àdàbùwà Muhammad sallallahu alaihi wa sallam tó ní súnmà àdáhàná arọ́kì àmàlà lẹ́yìn náà ànábì tí wọ́n sọ fún wa nípa tí wọ́n ṣe ká àmàlà kúrò ilẹ̀ kan ó ní yàrá bọ̀bọ̀ ìlú àlùkọ́mà ní ọmọ ìṣẹ́lẹ̀ yẹn ó máa sùn yóò máa sùn lọ àtúkùbádùn àmàlà ní ọ̀pá yìí wọ́n wá yọ àmàlà kúrò lọ́kàn rẹ̀ lásìkò tó ń kùn lọ́wọ́ àyàgbọ́lù afárúhá ìtìlágbá ó ní àpẹẹrẹ yíyọ kúrò yẹn yóò fi àpẹẹrẹ kan yóò fi ilẹ̀ tí ó tẹ̀sẹ̀ gẹ́gẹ́ bí pápọ̀ ọmọ ẹnìyẹn tó mọ yàrá òun náà wọn wọ́n yà ní ọdún kùn ọdún kùkàdùn àmàlà ní pẹ́ẹ́lí yìí wọ́n ti yọ àmọ́nà kúrò lọ́kàn rẹ̀ lẹ́ẹ̀kan sí i yàgbọ́lù afárúhá nípa lẹ́nu àdámrin dàhàrọ́ tàwú àlàrí ìgbà àdámẹ́tọ̀. ní ọ̀rẹ́rẹ́ yíyọ àmọ́nà kúrò lẹ́ẹ̀kejì ló dá ìgbà tí ṣé kíyàn ju òkun náà kó tó torí ẹsẹ̀ rẹ̀ kí yẹn kó wá wú ẹ̀rí kó wá wú. فراغ منتظرا وليس فيه شيء yóò àwọn ayọkẹyọ láyé bá ti ṣe nǹkan wà ní ẹ jáde nínú ìṣẹ̀lẹ̀ ọmọ ẹ ó mà á fọdà àtọn àrọjàbó alárìjìlì yìí ẹnì àrẹ yóò fún kàkà bí òkúta wá ju torí ẹsẹ̀ rẹ̀ ó ní fàyíṣìlò náà ṣàtàbàyà òun láwọn èèyàn ó bẹ̀rẹ̀ sí ní ṣe bísẹ̀sì wọ́n máa bára wọn ṣòwò láàyà káàdù áhàdùn yóò ájì àmàna oníṣẹ́ ìfi ẹnìkan nú wọn tí ó pé àmàna nígbà tí wọ́n bá ti ká àmàna kúrò nílẹ̀ wọ́n ti yọ kúrò ní ọkàn wọn oníṣẹ́ ìfi ẹnìkan nínú àwọn tí wọ́n jọ ń ṣòwò tí yóò mọ pé àmàna káàkiri ọ̀rọ̀ ibi tí àmàna ó padà wá sáfẹ́rẹ́ láàrin àwọn èèyàn dé. Àmọ́ pé pé iná fi máa ní Fulani Rọ́lúlan Aminan pé fámìlì lágbájá ìran làkàtẹ́kẹ̀ ẹnìkan bẹ láàrin wọn tó jẹ́ sọ́hìbù àmàlà tó jẹ́ àníyàn ètò ní ìfọkàntán ẹni tó ṣe é fọkàntán tó ṣe é tẹ̀lé padà sí lórí. Ẹ̀yìn, ó ló padà wá délé mú yẹn ìjẹ́ tó mọ̀ sọ ìpè ní pánì lágbàdá rẹ̀ àti ìṣòwò jẹ́ láàrin wọn ó fi wá jẹ́ ẹ̀sùn kan nínú tí wọ́n fi ká àmọ́nà kúrò lẹ̀. Ọ̀sà ìkọ́lù lọ́nà jù. Bọ́yá àwọn yóò padà máa ròyìn àwọn èèyàn bíi tí wọ́n ń gbé ná àdìládà lágbàjá kanú kanyàn ni. Ìtúwọ̀n máa àzùkọ̀rọ̀ máa àkọlà lágbàjá wà ìtẹ́lifẹ̀ lágbàjá kó àtìkí nìkan. Ó mọ̀ sí i àwọn oríkèéríkèé ara wọ́n máa fi ròyìn ọmọ ìdí nìyẹn wọ́n máa fi kọlu kí ibi ti kọlu hákàtà ní ọ̀dàlì ní ti náà àlẹ́bí níbẹ̀ ni kò sí ìdánú yìí máa ní ìdílẹ́ni rẹ̀ oníwàrà padà áta àlàyé àwọn ní àwọn àtúntò kẹ́bí lọ pé pé wà máa ń bá rí àyè fún bàyà ní máìndì ta ni mò ń bá ti kẹ́kọ̀ọ́ kára ó láwọn àtúntò yẹn ti lọ kóun ní máìndì kálòun bá ṣe bísíǹsì yàyìn kánà mùsùlùmí ẹni ẹ bá jẹ́ mùsùlùmí àyàrò dánnàwó aláyàlé nìgbò ẹ̀sìn rẹ̀ tó ń ṣe yóò jẹ́ kó lè máa pé àmọ́ná pẹ̀lú mi. Wàlà ìǹkánà nasraniyan aw yahudiyan kó bá jẹ́ nasrani àbí yahudi àyàrò dánnàwó aláyàlé àwọn agbófinró tó bá fẹ́ jẹ owó mi mọ́lẹ̀ ó dá a padà wá fún mi ó ní wàá mọ̀lẹ́yà o ṣùgbọ́n lẹ́nu kàmá kún tó la làwùbárí àríkún ìlà fúlànà ni wà fúlànà. ìjàkámà náà ò ní sí láwùjọ mọ́ òun ò mọ̀ ṣá a lòun bá ṣe kátàkárà. Hadisi tẹ̀lé alimọ́ Muslim rahman Allah tí wọ́n ṣe gbà wá ó fẹ́ pa pàtàkì àmàlà pápá jùlọ nígbà tí a bá ń bára wa ṣe bá ń bára wa ṣe pátákárà tí àwọn akẹ́kọ̀ọ́ bá ń jà wá pọ̀ wọ́n ní mùsùlùmí gbọ́dọ̀ pẹ̀lú tí ó ní àmàlà ṣùgbọ́n nínú àwọn àpẹẹrẹ àlùkìyàmà àtúwọ́ òun náà ṣe kí àmàlà yóò padà wá pátẹ́rẹ́ láwùjọ nínú àdéhùn أدوى محمد صلى الله عليه وسلم إذا تضيع الأمانة فانتظر الساعة في أمانة بعد الفترة كما على لاري لو جم فانتظر الساعة كما رجل القيامة ونكيف إضاعتها يا رسول الله كم بلرو تنوير أمانة لاري كوني وانتمار لاري كوني إذا أسلم الأمر إلى غير أهله àtàgbèrè bá a tí wọ́n bá ti ń gbé àṣẹ fún ẹni tí ò tọ́jú láwùjọ wọ́n ń gbé responsibility fún ẹni tí ò tọ́jú responsibility yẹn iṣẹ́ káàdá wọn káàjẹ́ àtàgbèrè bá a ẹ máa rí gàlùkìyàmà àtẹ̀rẹ̀ àlùkìyàmà ni. tó mú hadith eléyìí tó ń jẹ́ sọ́yìn muslim Kureysa ibn Yaman radiyallahu anhu ìkànnì àwọn tàbí ó ní nǹkan méjì ni ànábì fẹ́ ọ̀rọ̀ sọ sallallahu alaihi wasallam àwọn tí lẹ́yìn ọ̀kan àwọn rí lẹ́yìn ọ̀kan àyókù ẹ̀yọ̀ kan tí wọ́n rí òun náà níbi tí àmánà kalẹ̀ díẹ̀ ní àwọn èèyàn ọlọ́run wọn sọ kúránì kalẹ̀ wọ́n tún wọ́n ń ka ọ̀rọ̀ àmánà náà Al-Kùránì wọ́n tún gbọ́ ọ̀rọ̀ àmánà lẹ́nu ànábì Muhammad sallallahu alaihi wasallam àwọn witness àdúgbò yẹn àwọn òkè ń máa ń lè ní káwọn ń balẹ̀ níbi ọkàn àwọn balẹ̀ débi pé pẹ́ẹ́tẹ́ mùsùlùmí làwọn ń balẹ̀ lé àwọn mọ̀ tó ti lè jàǹbá àmọ́ ọ̀nà láéláé mo ti yẹ ká wò lórí nìyẹn. gbogbo àtàbà tí ń bá mùsùlùmí kiri ṣe sí ọkàn wa balẹ̀ wípé kò ní jàǹbá wa ṣe ọkàn wa balẹ̀ wípé kí n kí n lè pẹ̀lú ẹ̀ kí n bá sọ̀rọ̀ kí lọ́sàn-án láì pé kí obìnrin ń jàǹbá wa ìrẹ́fà ni àwọn ti lo àsìkò yẹn lọ àti pé àwọn ti lò ó kọjá. ó ní ànábi ní sọ̀lá àwọn àìrọ̀sọ́lá tó báyá àmọ́ àná yẹn ó padà mọ́ kúrò lẹ́ni àwọn èèyàn látara wípé àsìkò tó ń sùn lọ́wọ́ òun náà ni wọ́n mọ ìlú àmọ́nà kúrò lọ́kàn rẹ̀ díẹ̀díẹ̀ wọ́n mọ yọ kúrò díẹ̀díẹ̀ ó ní ó fi wá di wípé ọmọ èdè ènìyàn ẹ máa bá ṣe yóò sì máa lẹ́ni kó wọn ó jàǹbá yín lásìkò fẹ́ẹ́dọ́ ń sọ̀rọ̀ fẹ́ẹ́ sí kọ̀ǹkúrú ṣẹ̀fẹ́ bá ti náà yóò sì máa lẹ́ni kó wọn ó jàǹbá yín. bí àmàna oṣù pàfẹ́ láwùjọ ó ní kódà àmàna oṣù pàfẹ́ láwùjọ níbi pé ní orí ní ìran kan àbójú fámìlì kan ẹ̀ rí ẹni tó jẹ́ alámàánà àfẹnìkan lójú àwọn èèyàn ó mọ wá rí fàṣẹyìn ẹ̀yìn pé lágbájá ọmọ lágbájá inú fámìlì báyìí báyìí ọmọ ẹni báyìí báyìí ọdún ló àgbè lámàánà ni o ẹ̀kọ́ jẹ́pẹ́ nìkan ni wọ́n máa ròyìn pẹ̀lú àmàánà nípa àmàánà ti pàṣẹrẹ ní gbogbo fámìlì yẹn nípa àmàánà ti pàṣẹrẹ ní gbogbo àwùjọ yẹn eléyìí ìkanú àwọn àpẹẹrẹ àlùkìyàmà tí ẹ ti mú kìlìyàn kún mójútó. لوجيكي إنه حديث أدوى محمد صلى الله عليه وسلم أدي الأمانة إلى من ائتمنك dá àmọ́nà padà àfún iṣọ́ dá padà fún ẹni tí ó fi jẹ lọ́dọ̀. àmọ́nà tó ní ká dá padà yìí ó lè jẹ́ dúkìá ó lè jẹ́ owó ó lè jẹ́ ọ̀rọ̀ ẹnu ó lè jẹ́ anything ó lè jẹ́ anything ẹnìkan sọ wípé alùpùpù àyè lọ́dọ̀ ọ̀rọ̀ tí mo sọ fún ẹ yìí àmọ́ àdàlẹ́ ọjọ́ òkè ti gbọ́ ẹlẹ́gbẹ̀ẹ́ ìjẹta àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló mú àwọn nǹkan tó lè gbé àmàdà arábìnrin adìl àmàdà ìlà àmàdà ìsàmàdà sallallahu alaihi wa sallam dá àmàdà padà lọ́dọ̀ ẹni tó fi sí lọ́dọ̀ ẹ̀rí wàlá kàkún mọ̀nìkọ́ọ̀nà mọ́ jàǹbá ẹni tó bá jàǹbá ẹ̀ lọ́kọ̀ wípé torí pé lábẹ́rẹ́ ti jàǹbá mi èmi náà ó ṣe jàǹbá fún un padà kí ni àìsí ní òun ṣe nǹkan tó bá wàlà àmàfún mànkọ́ọ̀nà ẹni tó bá jàǹbá rẹ̀ ìwọ mọ́ jàǹbá rẹ̀ òun ó fẹ́ tẹ̀lé kó fi ṣe jàǹbá tó tó wọn náà bá tún ṣe jàǹbá fún un padà wọn náà ó fẹ́ tẹ̀ kó ṣe jàǹbá tó láfà fún mànkọ́ọ̀nà ó jàǹbá ẹni tó bá jàǹbá rẹ̀ àdìsí òun náà sọ nípa wípé ìyá àmàna padà fún ẹni tó ní. kó má jẹ́ wípé láàrin wa àárẹ̀ àwọn mùsùlùmí àmàna padà wá sáfẹ́rẹ́ gẹ́gẹ́ bí kò lè ká ìsọ̀ ìyá máa ń ṣe sọ́nà àdìsí wípé ìgbà tó padà wá yá ó ní òun ò bá àwọn èèyàn ṣe látàkárà ẹni àwòmọ́ lágbájá ọmọ lágbájá tí wọ́n ti ròyìn pẹ̀lú àmàna yẹn lòun mọ̀ wá kiri kí lágbájá ọmọ lágbájá alámàna ni ojú ládéhùn ni ẹni tó ti ọkàn kan ni ẹni tó mọ̀ ń wá kiri nìyẹn láti bá ṣe. bẹ́ẹ̀ ni lásìkò yẹn táwọn owó ti rí pẹ̀lú bí òwe ìfà ṣe ń ṣàlàyé lápọ̀ ń tí rẹ̀ lásìkò yìí nítorí pé nǹkan burú ti ní gbogbo ọgbà ni ìwà ọmọ ìdí ènìyàn ń burú sí i ó ń peléke sí i ní gbogbo ìgbà yìí òjò tó lè wà wọn dá sí. alábùwà muhammad akọ̀rí sọ̀rọ̀ lọ́wọ́ ayọ̀ sálá sẹ́bí aná sọ̀mọ́lì tí ó ti gbà wá ìpè ó sọ fún àwọn èèyàn wípé wọ́n ní ìyàwó ní kò sí ọjọ́ kan tí wọ́n bá ní ilá wà lẹ́bi ìbàdàn mùsùlùmí mẹ́nu ẹ̀ àti pé ọjọ́ tèmi ó burú kaná lọ nípa ìwà ọmọ ẹ̀dẹ́ ènìyàn nípa tí ó mọ̀ṣẹ́ láwùjọ aláwọ̀ burú ju tèmi lọ tó èèyàn mélòó ló ń gbé àmánà kiri mọ́ nínú láàrin àwọn mùsùlùmí èèyàn mélòó ló ń gbé àmánà káàkiri títí àfún ìṣọ́lé lẹ́yìn ó fi tọ́jú ọ̀gbọ́n tó yẹ kó tọ́jú ẹ̀ ẹ̀rí ẹni tó fi sí ìfún kan ẹgbẹ́ bíi responsibility àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ọ̀nà ṣe àfi ní àmàlà tó eléyìí yóò máa jẹ́ ẹ̀kọ́ fún wa nínú ọ̀rọ̀ anábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam ọlọ́run ní inna àrọ́sílẹ̀ àmàlàta على السماوات والأرض وأبين أن يحملنها وأشفقن منها أحملها الإنسان إنه كان ظلوما جهولا ọlọ́run ní agbé àmàna kánkìlá àmàna agbé fún sọ́mà láti gbà ẹ̀rí agbé fún ilẹ̀ láti gbà àbáyìnà ayà ìlànà àwọn méjì kọ̀ pé a àmàna kọ́ńtẹ́ẹ̀tì yẹn ó lágbára jù wá lọ ọlọ́run dàgbọ̀n wọn làwọn méjì kọ̀ àti sọ́mà àtìlẹ̀ wọ́n kọ̀ láti gbà àmàna ẹni tó ń bẹ̀rù sí nǹkan yẹn lágbára jù àwọn lọ. Sọ ni Hamala Ali ọmọ ìdí ènìyàn wá gbà á dáa ó lè ṣọ ìlànà kan ọ̀pọ̀lú mọ̀ ìjàpọ̀lá ọlọ́run ní alábòjì ní ọmọ èdè ènìyàn bákan náà aláìmọ̀kan ọlọ́mọ èdè ènìyàn kò mọ tí ó fẹ́ ní kí ọmọ ìjàpá àmọ́nà kò mọ̀ ọ́ lórí ìgbà lọ́jọ́ kẹ́ni àná ẹ̀rí alábòwá ti wá nílò sallallahu alaihi wasallam ìgbàlódé àmọ́nà ó padà mọ́ kó lẹ́nu àwọn èèyàn mùsùlùmí ó lọ́ọ́ láti pé òun wòye tí agbègbè yẹn gidi gan àjẹ́ alámàánà àti kọ́ṣe àdúgbò àkọ́kọ́ sallallahu alaihi wa sallam àwọn èèyàn aròyìn rẹ̀ pẹ̀lú àmàánà kí fún àwọn tuntun yìí wọ́n aròyìn wọ́n ké ní al-amin ẹni tí ó fi ń bọ̀ kàtán ni in all affairs ẹlòmíì tí ó dá àmàánà dé wọ́n bá fi ọmọ ti fi lọ́dọ̀ yóò ṣe ọmọ yẹn bá ṣe wáṣọ ọmọ kan fi títí lọ́dọ̀ àmọ́nà náà ni o àtẹ́bí ní àwọn ọmọ yẹn kan jẹ lọ́dọ̀ yín kí wọ́n yé ṣe ọmọ yín àwàlùkù ẹ wàhálà mímu lọ́rùn káńtà ìdí fún àwọn tó fi wọ́n sí abẹ́ yín abẹ́ ìdí ayé ẹni tọ́lọ́ bá fi ọmọ ìyá rẹ̀ sí ọ̀dọ̀ rẹ̀ láti ní kó má ṣe tí ó lágbára jù lọ kó má làbọ̀ ọlọ́run kí ká lọ́tẹ̀ bá ti làágbọ̀ wọn lọ́rọ̀ ó ní kọ́ àìnú hàn kí ẹrù wọn lọ́wọ́ lórí ẹ̀ tẹ̀lé àti lọ́bẹ̀ rẹ̀ mú báwọn èèyàn tí wọ́n ń dánwò pẹ̀lú ìjàmbá àdáadáa abẹ́lẹ̀ subhanahu wa ta'ala ìṣàkóso pẹ̀lú bàbá wa kí wọ́n fún àwọn ọ̀ṣẹ́ ìṣàlọ́ àti sórí àdéjì ìtọ́jú ìtọ́bọ̀ láti mọ̀ ìtọ́jú. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت السلام عليكم ورحمة الله وبركاته